ọwọ́ tẹ àwọn jàǹdùkú mẹ́ẹ̀ẹ́dógún nìbàdàn wọ́n ní wọ́n fẹ́ẹ́ da ìbò gómìnà rú ni nígbà tí ọjọ́ ìdìbò sì kù ọ̀sẹ̀ kan èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ àwọn agbófinró ti tẹ̀ nìbàdàn àti káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí nítorí tí wọ́n ń gbìyànjú láti da ètò ìdìbò gómìnà tó ń bọ̀ yìí rú ìbọn ìgbàlódé ńláńlá méjì ìbọn ìléwọ́ kan ọta ìbọn mẹ́rìndínlọ́gọ́sàn àdá járímọ́dì mẹ́rin igi oníṣòwò mẹ́rin àti ọ̀pọ̀lọpọ̀ oògùn abẹnugọ̀ngọ̀ làwọn ọlọ́pàá ká mú àwọn eruku náà lọ́wọ́ káàkiri àwọn ibi tí wọ́n ti mú wọn. ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ cp adébọ̀wálé williams ló fìdí ìròyìn yìí múlẹ̀ nínú ìpàdé tí òun pẹ̀lú àwọn adarí iléeṣẹ́ elétò ààbò mọ́kànlélógún yòókù nípínlẹ̀ náà ṣe pẹ̀lú àwọn adarí ìlú lọ́jọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kẹta yìí nípàdé ọ̀hún wáyé lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ tó wà lẹ́lẹ́yẹlé nìbàdàn lára àwọn tí wọ́n bá ṣèpàdé ọ̀hún ni àwọn ọba aládé káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn mọ́gàjì ilẹ̀ ìbàdàn àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga àwọn ajàfẹ́tọ̀ọ́ àwọn olórí ẹ̀sìn àtàwọn òǹtajà káàkiri ìpínlẹ̀ náà nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé yìí CP Williams sọ pé kì í ṣe nínú ètò ìdìbò ààrẹ tó kọjá láti rí àwọn afurasí ọ̀daràn yẹn mú o nítorí ètò ìdìbò ààrẹ yẹn lọ nílọ̀wọ́rọ̀sẹ̀ ni ètò ìdìbò gómìnà tó máa wáyé lọ́jọ́ sátidé yìí ni wọ́n fẹ́ dàrú ṣùgbọ́n ọlọ́run ti bá wa ṣe àtìrí wọn mú àwọn kan ló wá ta wá lólobó pé àwọn jàǹdùkú ìdí òṣèlú kan ti ń múra láti fa wàhálà lọ́jọ́ ìdìbò bá a ṣe gbọ́ àlàyé nípa ìrìn àjò àwọn èèyàn yẹn láti bẹ̀rẹ̀ sí í fi mí fílẹ̀ títí tá a fi rí wọn mú pẹ̀lú èyí a ti dènà ìdádúró àti ìjàmbá tí ìbáṣẹlẹ̀ sí àwọn èèyàn ìpínlẹ̀ yìí lọ́jọ́ iwájú èyí la fi ń kìlọ̀ fún ẹnikẹ́ni tó bá ní èròǹgbà láti fa wàhálà láti tún èrò ẹ̀ pa nítorí kò sí ọ̀nà tí irú ẹni bẹ́ẹ̀ fẹ́ gbà á máa rí i mú ohun tí ojú rí onítọ̀hún sì máa rí nílànà òfin kò ní í dáa àwa agbófinró ti ṣetán láti ṣe èyí tó jẹ́ ojúlówó iṣẹ́ nípa pípèsè ètò ààbò ṣáájú lásìkò àti lẹ́yìn ìdìbò ṣùgbọ́n a ò lè dá a ṣe a nílò àtìlẹ́yìn ẹ̀yin adarí ìlú àti gbogbo aráàlú pátápátá nínú ọ̀rọ̀ tiẹ̀ ọ̀kẹ̀rẹ̀ tìlú Ṣakí ọba Khalid Ọlábísí sọ pé àwa náà ti ń ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn wa láti jẹ́ ká gba àlàáfíà láàyè lásìkò ìdìbò yìí mo mọ̀ pé àwọn agbófinró náà kúnjú òṣùwọ̀n láti ṣe ojúṣe wọn láti pèsè ètò ààbò lára àwọn agbófinró tó kópa níbi ìpàdé ọ̀hún pẹ̀lú àwọn ọlọ́pàá ni àwọn aṣojú iléeṣẹ́ ológun ilẹ̀ yìí nípínlẹ̀ ọ̀yọ́ aṣojú iléeṣẹ́ aṣọ́bodè iléeṣẹ́ elétò ìrìnnà civil defence àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀làwálẹ̀ àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ aláròye online television.